láyàjọ tèmi nínú ìtàn wa ní ọjọ́ kejìlá oṣù keje ọdún two thousand and three ní ààrẹ orílẹ̀-èdè amẹ́ríkà ní ìgbà kan rí ààrẹ george bush àti ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ààrẹ olúṣẹ́gun ọbásanjọ́ ṣe ìpàdé lórí bí ààrẹ orílẹ̀-èdè liberia ní ìgbà kan yẹn charles taylor yóò ṣe wá farasíkò sí orílẹ̀-èdè yìí látàrí òfin pé kó kúrò ní orílẹ̀-èdè rẹ̀ èyí tí wọ́n ṣe fún un ní ọjọ́ kejìlá oṣù keje ọdún twelve ninety ọba orílẹ̀-èdè England King Edward àkọ́kọ́ pàṣẹ kí wọ́n lé àwọn ọmọ Júù kúrò ní orílẹ̀-èdè England ní ọjọ́ kejìlá oṣù keje ọdún seventeen ninety ní orílẹ̀-èdè Faransé fi ìdí òfin tó gbé ìjọ àgùdà kalẹ̀ ìyẹn Catholic sí abẹ́ òfin ìpínlẹ̀ náà láti lè fi múlẹ̀ dáradára.